nígbà tí a ń fi ọkọ ìyàwó pàkíyèsí bismillah alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa alihi wa ashabihi wa man wala ọkọ ìyàwó àwọn Yorùbá wọn náà máa ń sọ wípé àti fẹ́yàwó òjẹjọ mọ́ owó ọbẹ̀ lóṣòrò olórí ohun tó wà lọ́rùn rẹ̀ ìnáwó ni a bá ń sọ nípa rẹ̀ kòkòkò ìgbàlódéyà nítorí ẹ̀ náà ló sì fi máa jọ́gà fún ọmọ wa fásilà ìnáwó ni ìnáwó ni àìnáwó lóbìnrin o lóòtọ́ kí ìṣòwò túlù bẹ́ẹ̀ ni o ṣùgbọ́n kí èèyàn má mú wá rárá ah èèyàn ò rojọ́ lọ́dọ̀ ọba dẹ́dà o. Àwọn ọba Subhanahu wa ta'ala nígbà tó ń sọ fún ayé pé àwùjá ló kó wà mọ́nà àdàtìsá ìmọ̀ ọ̀dọ́lọ́lọ́rù bá àtọ́mú alábà ìmọ̀ àǹfàkú nínú àbúwàlì àwọn ọkùnrin òpómúlérò ni wọ́n jẹ́ lórí obìnrin kí ẹ máa béèrè pé bó ló ìpìlẹ̀ nípa wọn tó ń pè ní Islam ní mo gbà mo gbà bẹ́ẹ̀ bọ́lọ́run ti ní orí mo gbà bẹ́ẹ̀ àì máa sọ pé kí ló dé ọ̀rọ̀ sí àwọn orílẹ̀-èdè kan wà láyé tó ìgbóbìnrin ní máa ń darí ní àwọn France àtàwọn ìlú mi ọmọ ọkùnrin tó bá wù amúwọlé abádẹ̀ ti jà alẹ́ bóde átúmùmí wọlé rúlà ní agbára ìwà kan tọkùnrin lè máa lò obìnrin a máa lò láwọn òfin lọ́wọ́ ẹni tó bá dẹ́dà gbé àṣẹ lé lọ́wọ́ ìlọ́kọ́ ìwádà àṣẹ nì kí ṣe pé ó nìdí ọlọ́run wulẹ̀ sí já lọ́lá àníbi láti bẹ̀rẹ̀ pé kí ló dé oníkèrè tó gbogbo kí ló dé a bá bẹ̀rẹ̀ nípa rẹ̀ lálẹ́ mọ́ nínú ẹ̀sìn ọmọ ìgbọ̀n kàtọ́ ọ̀bọ̀rọ̀ di ọlọ́run jàrá ọlọ síbi àlẹ́kẹ́jà láti wà sí níjọ́ wọ́n fẹ́ kí ìkẹ̀ láti bẹ̀rẹ̀ tàn wá wọ́n ń sọ báyìí pé inni la a'lamu annaka hajarun la tadurru wa la tanfa èmi máa mọ̀ dájú kí òkúta ní ẹ́ kò lè ní ẹ lára òjẹ̀lẹ̀ sí ẹ ní ìfàní láúlà ánì ra'aytu rasulallahi sallallahu alaihi wasallam qabbalaki qabbaltu kìí bá ń tó ṣe rí ní ìká ti gbàbẹ́ fásílá ọmọ mi ìdí tí múta fi máa jẹ́ olórí rẹ̀ ọlọ́run ti dá lọ́lá ní alá ọlọ́run kí ni ó fi máa jẹ́ olórí rẹ̀ títí asábàbò sáàrì òun ni alìmẹ́sàmọ́ ìnáwó ọ̀rọ̀ bá dẹ́ra sọ pé ọ̀bí mọ́ á kí ni àmúwà àlejò àti nítorí owó tí wọ́n máa náà tó fún ajá látẹ̀lẹ̀. Aláwo jẹ́ ọkùnrin tí ọ̀nẹ́wó lórí ìyàwó. Ìnáwó yẹn kẹnu o, inú ẹ̀mí jíjẹ mímú wà, nínú lílo wíwọ̀, ilé ìgbé, ilé tó ní tọ́lẹ̀tì, ó tún níbi kúrò. Olùjáde bí nìyẹn bá ti súnà, ojú ọmọ àti ẹ̀ láti bóde lọ́wẹ̀. Ìwọ̀n bá àwọn yé sí kíláàsì àbọ̀gbọ̀ yé sí sẹ́kọ̀ọ́ ìfọlọ́mọ́gbà yìí ìnáwó yẹn ń bẹ lára ilé jíjẹ mímu nítorí obìnrin ọmọ àgbà gẹ́gẹ́ dàbò fẹ́ ọ̀tẹ̀lọ́ ọ̀tẹ̀lá ní ti sọ obìnrin ọmọ àgbà ìgbé tọ́lú lẹ́sẹ̀ ní ìlànà tó kàáyìn ọ̀bí ilẹ̀ tó bá ti lè fún mi jẹ nínú nǹkan tó ti pé èèyàn kẹ́ máa jọkọ lásán ìná kì í sọkọ ìyàwó rẹ̀ gí máa mọ̀ pé eléyè sọkọ nù òun ni kẹ́yìn máa náwó lórí ìyàwó ó jẹ́ ọwọ́ yìí ajé mọ́ta àwọn bàbọ̀ yìí láti rí o ìnáwó yẹn di ọwọ́ yín o Muawiya bùn Haida al-Kushairi radiyallahu anhu ọlọ́bí òtítí ọlọ́run ọba léèrè sallallahu alaihi wasallam ìgbé gílẹ̀ tó tá máa fúyàwó wa òtítí ọlọ́run wàá máa fún jẹ tó bá ti ń jẹ ẹ̀jì mú sámọ̀mọ̀ fẹ́yìn ọ̀yàbẹ́ ẹ̀mẹ́ ìyàbẹ́ àwọn ọkùnrin àgbákò kan bẹ́ẹ̀ yóò ti jẹun yóò ti jó níta kí a sojú kúrú lọ́wọ́ lébi ara rẹ̀. Ẹni àtẹ̀rí kẹ̀kẹ́ mú wà lóòrò òjò. Òun ni òjò dùn kúkú pẹ̀lú àwọn ọkùnrin. Ẹ bá lọ sí inú gbónísì, ilé táwọn obìnrin pọ̀ sí pọ̀ jù. Ìgọ́sì àwọn ọkùnrin ò sojú pé wọn, ọlọ́run wá darí àríṣì kíyàn sọ́dọ̀ òmìnir. Anábì Sọlá Sàlámù pé tòtà ìmọ̀ ha kí dáta ìrìnkà. Wà á máa fún jẹ nígbà tí ọ̀nà ẹ̀bà ti ẹ̀rin alhamdulillah àwọn ọmọ lélé ìpé wọ́n sábà máa ń lè farada lórí ayé àfẹ́ rẹ́kọ́dù púpọ̀ nínú àwọn tó kọ́kọ́ gẹ́ ìmọ̀ ọbọ́yá àwọn ọ̀bọ̀dá mi àwọn wà ń kálẹ̀ ọ́ àwọn kéré sí wọn àrẹ́kọ́dù púpọ̀ àwọn tó kọ́kọ́ wọ́n lọ pé tó fi kó lọ́dọ̀ ọkọ̀ à ní tóbi ẹ̀dàkùn ẹgbìyànjọ́ ọlọ́wọ́ bá wọ́n tẹ̀sùn àyíká ti tàṣà ìfẹ́ wọn bá tún wọ̀ wá fún wọn nígbà tó kó wà níbi iṣẹ́ ẹ̀rọ òṣìṣẹ́ ìjọba ń bì wọ́n lè máa sọ níparí ọdún lápẹẹrẹ àbí wọ́n kàn máa sọ kẹ́kẹ́ sájà adáṣọ yìí wọ́n dá sí ẹ̀ àwọn àbẹ̀sọ̀ wọ̀ tẹ̀sùn àyíká ti tàṣà ìfẹ́ á fún wọ̀ tí wọ́n náà bá tún wọ̀ gbogbo àwọn àbẹ̀ ọ̀ wọ́n láà tẹ́jú rí fún ìlú ọmọ wa ọ́. Ó lọ sí àfáà yìí ní máa ń sọ̀rọ̀ lẹ́nu ẹni tí mo rìn náà yìí. Ìjọ́ tí mo bá gbọ́ kó lu Fún ìlú ọmọ wa, aláàtì torí àwọn ọmọdé lè kéwìn sábà ṣe ohun tí wọ́n jẹgbà. Fún ìlú ọmọ wa ọ́. Mẹ́ẹ̀ gbáyàwó rẹ̀ lójú o. Àwọn ọ̀rọ̀ ní Kànẹ́bí Sọlá Alẹ́ àyẹ̀wò níwájú nínú tìlọ̀tìlọ̀ síṣẹ́ àti fún ọ̀gá tó lágbára lórí ẹrú rẹ̀ òun tó sọ gbọ́dọ̀ gbá lójú tó gbọ́dọ̀ gbá lójú o ló ti tọ́ lódodo ẹ̀rí àti ọ̀rẹ́ rẹ̀ lé ọ lọ́wọ́ àfáàmúta ẹ̀rí àti ọ̀rẹ́ obìnrin lé ọ lọ́wọ́ obìnrin àtọmọ rẹ̀ ẹgbà rẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ torí pé aṣàrù wa ibẹ̀ alẹ́kẹ̀ sọ́tọ̀ hayìsù yàrá ọ̀rọ̀ àhìlẹ̀lẹ̀ tó ẹ̀sùn pàṣẹ́kọ́ síbi tí àwọn ará ilé ò ti máa rí ará ilé tí ó rí ìyàwó bẹ́ẹ̀ ọmọ bẹ́ẹ̀ ọmọ lágbájá ọyẹ wa wò kí ni ìgbòkókò ni o mo ti ń kìlọ̀ fún yín bẹ́ẹ̀ yẹn ògbókò rẹ o bẹ́ẹ̀ náà ni Abdullahi ọmọ yín náà ẹ fi hàn

òjíṣẹ́ ọlọ́run wá ní ẹlù wọn ẹlù wọn gbọ́rọ̀ ní alùpùpù àpòkò tó fi ìyàwó àlùbàjẹ́ ẹlù wọn láṣẹ wọn gbọ́ wọn bá lu ìyàwó àlùbàjẹ́ báwọn obìnrin náà ti wá bá nẹ́bí ló ọlọ́run sọ̀rọ̀ láàrẹ̀ ọ̀sánlá òjíṣẹ́ ni àmọ́ ti kúrò nípa ẹyẹ ká lé èdè lẹ́yìn náà lẹ́nu yín ọ̀rọ̀ yín níbi pátẹ̀rí àkọ́ kò gbọdọ̀ bá a lójú wọn náà tó fọ́bẹ̀ kò dẹ̀ gbọdọ̀ fojú bu ojú lẹwà wà o ojú lẹwà wà lóòótọ́ àwọn nǹkan míì tún dáadáa lára obìnrin o ìmójú ló yẹn kókọ́ máa ń rí ojú omi tó yóò tún mọ nǹkan míì tó dára rẹ̀ wọ́n gbọdọ̀ bú lábojú o ó fún abẹ̀tẹ̀ wọlé adájọ́ ìlà àbíkà yìí ọ̀sìn agbémájà kí n sí ẹ̀ṣà máta ní ọ̀tá àìgbọ́rẹ́ ni yóò máa fẹ́ ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ wọn. ló fi já sí pé ìgbésí ayé lọ́kọláyà gbogbo ẹ̀ pátákì sábà máa ń dùn tán. nígbà ní nǹkan mi ọ̀wọ́ bẹ́ẹ̀ tí ó kù díẹ̀ kàtó. òun làwọn afáàbí máa ń ṣe wá àti fún yẹn nípa àyà tó bá dára fún gbọ̀mí ni àyà ti ní ànàkálàkọlẹ́kùn ní àǹfóṣìkún àjòwàdà. lè tẹ́sùn ilé ìhà wọ̀já àlàbẹ́yìnẹkùn ọwọ́jà tàkọ̀rọ̀ àmà. méjèèjì lọ́lọ́run tó nínú àmì ọlọ́run ọlọ́run dáyàwó lára òkú ayáwó náà àwọn àdùsàn lójú kan bẹnu wọn èyí tó ṣe pé ẹsẹ̀ rẹ̀ òkè lọ́wà orí lọ́wà ìsàlẹ̀ wà bẹ̀rẹ̀ ìyẹn fẹ́ àwọn wálé kọ́ jẹ́ ẹlẹ́sẹ̀ lókè olórí ìsàlẹ̀ náà báwọn èèyàn ọ̀sà lọ fún yẹn àmì á tún máa fẹ́ wúrẹ́ ẹ̀dá púpọ̀ ọba dẹ́dà ni wọ́n jẹ́ àìlẹ́dẹ́ ìnẹ̀kùn mọ̀ wọ́n jẹ́ sàmọ́ra ọlọ́run wá fi láàrin ìfẹ́ àtìfẹ́ kíkẹ́ bá kú kò sí kíkẹ́ bá kú tó kẹrin bá sáṣẹ láti fún yàn èèyàn fún èsè ìkarakí ara ọbọ̀dá ọkùnrin ní ọbẹ̀ lè ńlá yẹ́rham láyọ̀ham ẹni tí ọ̀bá láàánú ọlọ́run ní sáànú rẹ̀ wọn ọ̀pá àmúta mọ́ sọ́wọ́ àti ìtẹ̀mọ́ bẹ́ẹ̀ padà sọ́dọ̀ ọmọ mi kásìlá ọmọ mi tí kò lọ ní ọ wípé ẹ̀sìn ilé ọkọ ọlọ́run ajọ ẹ̀sìn ilé ẹ̀sìn òun ni ó lọ wà ní sómìnà wípé obìnrin bá gbogbo ẹ̀sìn ọlọ́run yẹ́nyẹ́ tó bá kù díẹ̀ nípa ìgbọ́rọ̀ sọ́kọ lẹ́nu kò lè rí ọ̀nà ọlọ́run ó wà bẹ́ẹ̀ pé ìdásọ́lẹ̀ ti mọ́ ọ̀tún kí ha wọ́n rẹ̀ wà á fi sí ha abẹ́ kò ṣe ránù wà á tọ́ àti àìlà ha wáyà ha ó láti ọkọ rẹ̀ قيل لها دخول الجنة من أي الأدواب شئت wọ́n ní kọ́ wọ àlùjẹ́nà lẹ́nu ọ̀nà tó bá wù bẹ̀rẹ̀ ọ̀nà mẹ́jọ tàbùjẹ́nà ọ̀tọ̀lẹ̀ wọn. ń lọ bá dẹ̀ ọ̀sọ̀ wípé kọ sọ́ọ̀lẹ̀ háàtù sọ́ọ̀lẹ̀ dáàtùn háàfìrọ̀tùn lè lọ́gọ́ ibi ìmọ̀ háàfìrọ̀tùn obìnrin dáadáa wọ́n ní kọ́ ní káàdì obìnrin tí ń tẹ̀ láti ọkọ wọ́n ní kọ́ ní sáàtùmọ̀ tẹ̀ háàtùn lẹ́ẹ̀tùwájì àwọn tó ń tẹ̀ láti ọkọ ọlọ́run ó sì ọ́nà olùdílé obìnrin dáadáa téèyàn ọjọ́ wà ní kẹ́mẹ́rin rẹ̀ olùdílé olùdílé téèyàn bá wò báyìí inú rẹ̀ ó dùn tó bá pa aláṣẹ ẹ̀yọ́ tẹ̀lẹ̀ tó bá sílé yóò sọ dúkìá rẹ̀ yóò tún sọ ohun tó fi pamọ́ sí lára àbí ọlọ́run ọba sùhánà wò tààlà ọlọ́run ọba ti fún ẹ lọ́wọ́ láti lè ṣe ìtẹ̀lé yìí ìtẹ̀lé tà ń sọ nípa ti dáadáa ní o alákọ̀ọ́kọ́ sọ àwọn tátẹ̀lẹ̀ òun ni Allah tabaraka wa ta'ala ó sí mú tó la ìtẹ̀lé tọ́lọ́run gbogbo tọ́lọ́run ó sì fa aláṣẹ dáadáa ni ẹni tátẹ̀lé sì kejì ní anẹ́bì sallallahu alaihi wa sallam ọba jẹ́ ọ̀sọ́ pé ya ayyuha alladhina amanu ati'u Allaha wa ati'u ar-rasul wa ulil amri minkum ẹ̀tẹ̀lé tẹ́lẹ́wọ̀n ẹ̀tẹ̀lé tó jíṣẹ́ wa ulil àwọn tó ń fi arí àṣẹ wa nípa ètò ayé tẹ́lẹ̀ láwọn ojúmọ̀ tó fi wọ́n gbọ́rọ̀ fọ́lọ́n lẹ́nu wọ́n gbọ́rọ̀ sáàtì rẹ̀ ní àwọn tá tẹ̀lé ọkọ bẹ́ẹ̀ o ìyàwó tẹ̀ láti ọkọ nínú àwọn tá tẹ̀lé òbí bẹ́ẹ̀ o ọmọ tẹ̀lé níbẹ̀ ọjọ́wọ́ rẹ̀ o ìtẹ̀lé táwa ń sọ yìí nípa dáadáa bí ìtẹ̀lé lọ́ọ́ bá ń ṣe jẹ wọ́n má yà àwọn obìnrin tí wọ́n ti tẹ̀lé tẹ̀lé bá dáná bá ń fọ́tọ̀ bá ń pọ́n mi ìtẹ̀lé ọya máa bàkáṣe súnà ìtẹ̀lé dáadáa ni wọ́n ní èèyàn gbọ́dọ̀ fọ́ sí inú odò kó tó máa dìyò kìí ṣe ní pé múta kìí ṣe pé kò rí àwọn ọdún tó lè ti máa jẹmì mídì tó bá fẹ́ jẹ ní gbòòrò ṣùgbọ́n kẹ́kẹ́ mẹ́ tó fún ní ìyàtọ̀ sí yẹn sí ẹ̀ ló fi wá fẹ́ ọ pé wọn bá ah, ìbínú ọlọ́run ọjà ṣe yàn ọlọ́run ó fi sí yàn títí tọ́kọ̀ yóò fi yọ àníbi sùnlá àlùsùnlá ó ní nígbà tí ọkùnrin bá ké sí àwọ̀ ẹ̀ ibi kọ́ wá síkù ọwọ́ kọjá rẹ̀ láti dá lóhùn láàánú ti hàlùmọ̀lá ìka àwọn mọ̀lẹ́kà dẹ̀ máa tó pè wọ́n máa tó pè fún àdáwọn ìrọ̀gá tó àtò sí ha sílẹ̀ máa fi mọ́ta òfin ìsọ̀ ibi àtàyà rọ̀rọ̀ ọkọ̀ máa fi yọnu àwọn ẹ̀sìn ọ̀pọ̀kùnrin ò lè yọnu ọkùnrin ò fi sọ ibi ọ̀dà mo ti bọ́ tí ọba alóǹgbọ́ fọ́sẹ̀ kẹ́ńgọ́ tẹ́rí fọ́sẹ̀ àgbágbò ọlọ́run nílẹ̀ ọ̀sàgbágbò tún ní ò lákòókò nítorí sí ojú ọjọ́ máa ń sùn ni wọ́n fi máa ń fi tóòrù ó lè bọ́ sọ́ọ̀sán ọ̀ ó lè bọ́ sọ́ọ̀sán ọ̀ ṣé wàá ní lọ bí iṣẹ́ ni iṣẹ́ bò iṣẹ́ yẹn kẹ́ńgẹ́ eléyìí máa bọ̀ já sí sẹ́yìn ó lè bọ́ sọ́ọ̀sán ó lè bọ́ sí gbajú ó lè bọ́ sáárọ̀ ó lè bọ́ sírọ̀lẹ̀ torí bẹ́ẹ̀ máa jẹ́ sí ọkọ rẹ ọlọ́run bá fún ọ gbogbo àwọn iṣẹ́ ẹ̀sìn ti ọlọ́run tó sọ̀rọ̀ àwọn kan ìbí ọlọ́run ọba subhanahu wa ta'ala fún ìgbéyàwó yìí ọlọ́run kò fi kò fún sí o ọlọ́run kò fi kò fún sí o ọlọ́run kò fi tọ́pọ̀ sí o ọlọ́run jẹ́ kí ó ṣe yín ní ẹni tó yẹ kí ẹ dàpọ̀ láyé ń bí báyìí kẹ́ tún wà pọ̀ níjọ́ àwọn ọ̀rẹ́ olólùfẹ́ ọ̀tá ni wọ́n bára ọdún tẹ̀lé ìdàtìyàmù àfàwọn ẹni tí bẹ̀rẹ̀ ọlọ́run bá pa wọ́n pọ̀ lójú ọlọ́run kò jẹ́ kí ìbẹ̀rẹ̀ ọlọ́run bá kọpa yín pọ̀ níbi ọwọ́ yóò mọ́sà àti kàbùlà ẹ̀rí àwọn olè rí jù wọ̀nyí lọ àléékùn bí mọ̀rọ́kọ̀bà mọ̀rọ́kọ̀bà ti láì àtọ̀wọ̀jẹ́lì àwọn fa'in lam takun tarahu fa'innahu yarak máa sí lọ́n bí gbóhùn rí tó bá rọ́ lọ́run ọlọ́run rí ọ bẹ́ẹ̀ sí ṣe dára mọ́ sí rí ọnú mi tún kárẹ́ ní kọmọ fún ọlọ́run jẹ máa wà bẹ́ẹ̀ lọ ọlọ́run máa yọ ọmọ mi náà padà fáìdá sí gbogbo àwọn bọ́dà mi pápátá láti lélé ike àti gbogbo àwọn anẹwa láti ìlú Ìbàdàn ọlọ́run kọ́ sọ wa délé pẹ̀lú àlàáfíà pẹ̀lú dùdù mo tún kí ẹ̀sùn àlééfà tí wọ́n jẹ́ àfáà fún ọmọ mi ẹ̀sìn wọn ní ìkàlẹ̀ àlè ìfàrí pé yọ ọlọ́run kọ́ mi sàlẹ̀ sí dáadáa rí mo kí sí ìkan tọrọ záàkì náà tí wọ́n jẹ́ bàbá ìyàwó ọlọ́kọ́ gbàgbẹ́ nìkọ̀tọ̀ àtàwọn adájọ́ owó lè sáàbì áàfù ìsọ̀lá ọlọ́kọ́ gbàgbẹ́ nìkọ̀tọ̀ àti àfà náà olóòótọ́